وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد تي أنبا كيكارلو نبتي أكالوني هنا باب ما جاء أن بعض هذه الأمة يعبد الأوثان بسم الله الرحمن الرحيم بعد ما جاء أن بعض هذه الأمة يعبد الأوثان وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجد والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أحدى من الذين آمنوا سبيلا قوله بعد ما جاء أن بعد هذه الأمة لعب الأوثان وقول الله تعالى ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون تلك والقانون الوطن يطلق على ما قصد بنوع من انواع العباده نقول الله القبور والمشاهد وويها لقول الخليل عليه السلام انما تعبدون من دون الله اوثانا وتخلقون حكما ومع قوله قالوا نعبد اصناما فنظل لها عاكفين وقوله ويعبدون ما تنحتون وبذلك يعلم أن الوثن يطلق على الأصنام وغيرها مما يبنى من دون الله كما تقدم في الحديث قوله يؤمنون بالجبت والطاغوت وهو ابن أبي حاتم عن عكرمة قال جاء إلي بن أخطب وكان أشرف إلى أهل مكة فقالوا له أنتم آل أنتم آل الكتاب وأهل العلم فأخبرونا عنا وعن محمد فقالوا ما أنتم ولا محمد فقالوا نحن نسم نسم الأرحام نسم الحرحات ونجحر القرآن ونسقي ونسقي ونسقي ونسقي الماء على اللبن ونسقي عناه في القديم ومحمد سموه قطع حالنا وتبعوا صراط الحديد من جبال ونرى خير عنهم وقالوا أنتم خير وأهدى سبيلا فأنزل الله تعالى ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالكتب والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أحدى من الذين آمنوا سبيلا أم مسلم أحمد عن ابن عباس ونحوه naam adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba kí ọlọ́run ọlọ́run kan bá síwájú wa àníbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra fatihul majid lè sheikh al-islam Muhammad ibn Abdul Wahhab rahimahullah alladhi qama bi sharhihi حفيده عبد الرحمن حسن آل الشيخ وسماه بفتح المجيد شرح كتاب التوحيد ibi tí a wà nínú tíra náà òun náà ni báàbù máa jẹ́ anna báàdọ̀ ábí ìlúmẹ̀tí ya ìbúdó alfan ọ̀rọ̀ nípa pé sheikh fẹ́ fi rinlẹ̀ wọ́n fẹ́ ṣàlàyé fún wa ipe apá kan ọ̀gọ̀rọ̀ nínú àwọn àlèhùnmọ̀ yìí ẹni pé inú àwọn tá a jẹ́ mùsùlùmí tí a jẹ́ ọmọlẹ́yìn ànábì ọ̀pọ̀lọpọ̀ ẹni pé apá kan náà àwọn èèyàn yá ibudul awthan wọ́n padà máa sin òòṣà òòṣà ni wọ́n padà máa bọ kí wọ́n sì máa láfọkànsí pé àwọn sì ń jẹ́ mùsùlùmí wọ́n gbé orúkọ lérí gẹ́gẹ́ bí àwọn yorùbá sì máa ń sọ wọ́n níbi ẹran háràhárà náà ni ẹ máa rí àmọ́ tí ẹ bá ń wo iṣẹ́ ọwọ́ wọn àbí àdìsọ́kàn wọn ẹ máa rí pé àdìsọ́kàn ẹbọ lélẹ́yìí iṣẹ́ yìí iṣẹ́ ẹbọ náà ní jáde láti ọwọ́ ẹni tí ń pera rẹ̀ ní mùsùlùmí ẹ̀rí pé a máa ń ṣàlàyé ipe tíra tí sheikh muhammad ibn abdul wahhab tí wọ́n gbé kalẹ̀ yìí tí bọ́n là ń pè ní kitabu tawhid in tí wọ́n kó sínú tíra yẹn òun náà ni gbogbo nǹkan tí wọ́n ṣàkíyèsí ipe ń jẹ́ àwọn ẹ̀yà oríṣiríṣi ẹbọ tí ń ṣẹlẹ̀ táwọn bá ní àwùjọ tí wọ́n ti ṣẹ̀mí gbogbo àwọn nǹkan yẹn náà ni wọ́n wá ń pàkíyèsí pẹ̀lú àyà alukoran tó bá ìṣiṣi tí ń ṣẹlẹ̀ yẹn mu àti pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ẹ̀rí tí sẹ́kù wa mú wa òun náà ni gbólóhùn ọlọ́run tó sọ pé alam tara ila alladhina utu nasiban min alkitab yu'minuna biljibti wat taghut ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا ọlọ́run ní wa nabi sallallahu alaihi wasallam alam tara ila alladhina utu nasiba min alkitab ó wọ àwọn kan ni àwọn tó ṣe pé a fún wọn ní ìpín nínú tírà tó wá látọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba yẹn ni pé àwọn náà jẹ́ ẹni tá a fún ní tírà tí ọ̀rọ̀ òdodo yé wọn ẹbọ ó yé wọn iman ó yé wọn àmọ́ n tó padà ṣẹlẹ̀ sí wọn ni pé yu'minuna bil jibt torí tán bá ti wọ́n fún yẹn ní tíra ìtumọ̀ pé ẹni yẹn nínú tíra yẹn ẹ gbọ́dọ̀ rí ìjìnà sí ẹbọ níbẹ̀ àwọn Yahudi àwọn Nasara àwọn náà ni wọ́n ń pè ní ahlul kitab àwọn àfẹ́sì sì mọ́ fi ń rinlẹ̀ wípé hatta yawmina hadha hum ahlul kitab tó nínà àwọn náà ni wọ́n ń pè ní ahlul kitab ẹni pé àwọn christian àwọn jew àwọn náà ni wọ́n ń pè ní ahlul kitab àmọ́ yẹn túmọ̀ sí pé wọn kì í ṣe kèfèrí tẹ́ bá wo kèfèrí wọn ó yàtọ̀ síta àwọn tí wọ́n ń jẹ́ ẹlẹ́bọ yányán so ìtọ́jú pé wọ́n ní alùkìtàbù nìyẹn ẹ mọ̀ rí gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé àkọọ́lẹ̀ ń bẹ kádàrá ń bẹ ẹ mọ̀ rí gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé ẹni tó bá ṣe dáadáa olúwọ́gbó fún lẹ́sàn dáadáa ẹ mọ̀ rí gbọ́ nínú ẹ̀sán pẹ́ni tí ó bá ṣàìdá olúwọ́gbó fún ní ẹ̀sàn àìdá kọ́dà yọ wọná yọ wọ àlìjánà lẹ tó bá ṣe dáadáa kí n bẹ nínú àdìsọ́kàn wọn bẹ́ẹ̀ irú àwọn nǹkan yìí náà fi ń pè wọ́n ní ahlul kitab yàtọ̀ sí àwọn ẹlẹ́bọ tó ti pa àwọn ọ̀gbà wípé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú tán tó ti pa àwọn ń bọ kí wọ́n ń bọ ẹ̀pẹ̀ àmọ́ ibi tó jẹ́ problem ti ta àwọn kírísítẹ́nì náà ni pé wọ́n mú jésù ní ọlọ́run sọ̀tòun ti bẹ́ẹ̀ náà lọ́n fi ní pé laqad kafara alladhina qalu inna Allaha huwal masih wípé àwọn tí wọ́n ń pe ànábì Ìsá pé òun lọ́lọ́run wọ́n ti di kèfèrí sọ̀mọ́tòun ti bẹ́ẹ̀ náà àwọn náà ni wọ́n padà wá bọ́rọ̀ wọn débi pé yu'minuna bil jibti wat taghut wọ́n padà wá ní ìgbàgbọ́ sí ilẹ̀ egypt wọ́n ní ìgbàgbọ́ sí jìbìtì wọ́n ní ìgbàgbọ́ sí jìbìtì ìpín jẹ́ tí jìbìtì ìbáná àṣẹṣirò ìdán àti kàṣíwájú àtàbárántí Umar bin Khattab radiyallahu anhu òun tún pé aljibiti ó ní alkohan àwọn tó máa ń wọṣẹ́ ipa ọ̀nà ń pè ní pọ́njìbìtì ni wọ́n so bí àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfù àwọn ṣe tù nù ipe àwọn tí wọ́n jẹ́ tọ́lọ́wọ́n bá fún wọn níwèé tí wọ́n ní tíra tí wọ́n ní tíra tó gbé ń gáìdì wọn àbòsí wọn padà débi pé ìmìnú nà bẹ́rù jíìpìtì wọ́tà hòs wọn padà nígbàgbọ́ sí ti ń jẹ́ jìbìtì òun náà ni idán ògùn ṣíṣe bákan náà ìmọ̀lọ́lẹ̀ wo iṣẹ́ wà tọ̀gùt wọ́n padà nígbàgbọ́ sí tọ̀gùt ń jẹ́ tọ̀gùtù kìí ṣe tọ́ọ̀gì ń jẹ́ tọ̀gùtù <laughs> mọ̀gbọ́ àfa kan jò ní tẹ́rí tí èèyàn bá ti sínú ànábì sallallahu alaihi wasallam tí èèyàn bá mọ kéwú gan ibòmíì ẹ̀ sì padà mọ́ rí bí àtúròdò jẹ̀ tó ní ọ́ ọ fẹ́ túmọ̀ tọ̀gùt ó ní ṣíríkù ní jẹ́ bẹ́ẹ̀ ẹbọ oníjẹ́ àtàgùt wọ́n nígbàgbọ́ sí jìbìtì wọ́n nígbàgbọ́ sí tàgùt ẹni pé idán àti ẹbọ wọ́n padà wá tí wọ́n lọ lè ń gbàgbọ́ wọ̀yàkùlù nílẹ̀rí na kẹfẹ̀rú kódà tó bá tó sọ̀rọ̀ ńlá tó máa ń sọ fáwọn tí wọ́n ń ṣe kèfèrí sọ́lọ́run táwọn èṣe mùsùlùmí rárá wọ́n ni aulai ahada minalẹ̀rí na amanu ẹ dájú àwọn mùmíní lọ ẹ dájú àwọn mùmíní lọ. ní padà sọ ìdí pàtàkì tí sheikh muhammed bin abdulrahman rahimahullah kan fi mú àyà yìí wá lè yóò fi rí bí fíkìwù sheikh yìí bó ṣe lágbára tó àti màrífẹ̀tì yẹn ìsìláàl bí kúwà ti màrífẹ̀tì ìsìláàl bí ìmọ̀ bí yẹn ṣe máa ń fi àyà al ṣe rí ọ̀rọ̀ bó ṣe lágbára tó ní ọ̀dọ̀ sheikh muhammad ibn abdulrahman rahimahullah sheikh hasan abdulrahman ali sheikh wọ́n ní <clears throat> qawluhu báàbù máa jẹ́ a wọ́n ní ọ̀rọ̀ sheikh muhammad ibn abdulrahman tó ní ọ̀rọ̀ nípa tó wá anna ba'da hadhihi al-ummati ya'budu al-awthan wípé apá kan nínú àlùmọ̀ yìí wọ́n padà máa sin òòṣà àwọn amú aya àwọn wá pé alam tara ila alladhina utu nasiban min alkitab yu'minuna bil jinns wọ́n wá ní alwathan ṣẹ́rí sábẹ́ tú ẹni pé ya'buduna al-awthan wọ́n máa ń sin àwọn òòṣà wọ́n wá ní alwathan òun ni mufrad òun ni nǹkan kan jámù rẹ̀ yẹn ni pé pípọ̀ rẹ̀ òun ni al plural word rẹ̀ ni al wọ́n ní alwatanu yutlaku ala ma qusida bi naw'in min anwa'il ibadati min dunillah nǹkan máa ń pè ní watan òun ní kankan tó ṣe pé àwọn èèyàn máa lọ lè ń gbèrò ìjọsìn fún ìjọsìn tó ṣe pé ẹ̀tọ́ tọlọ́run ni wọn wá ní gbé fọlọ́run nǹkan yẹn ni wọ́n máa wá gbé fún nǹkan yẹn náà ń pè ní alwatan minel qubur bíyánú àwọn sàárè ni wilmasha'id àbáwọn àyè kan tó kàn gbé kalẹ̀ tó ṣe pé bóyá lápèjúwe à ń lọ sí ibi sàárè àfa lágbájá àbí à ń lọ sí ibi sàárè ẹnìkan bóyá kìí sàfà ẹ̀sà ń lọ sí ibi sàárè rẹ̀ kí lẹ́ lọ lè ṣe ibẹ̀ láti ń sàdúà àyíbẹ̀ láti mọ tọrọ nǹkan tá a bá fẹ́ sàárè yẹn ó ti di alwathan ó ti di òsà ó ti di òsà iná ni ó fi yẹ kí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó bá ń jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ nílùú lọ́rin yìí náà la ń pariwo la máa ń pariwo ipe àwọn sàárè tó ń kálukú ń gbé sílé yìí tó yẹ pé ó lè jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tẹ́yìn lẹ́yìn ṣe ń bẹ̀ lónìí pípẹ́ amẹ́yà ah, àwọn bàbá yìí ni lójú ayé yín gan náà làyàn tí wọ́n ń sin nǹkan mí níbẹ̀ ojú ayé wọn gangan làyàn tí ń wá bẹ́ẹ̀ ìṣẹ̀lú ní ọwọ́ lóun wájú àlùbáríkà ẹ̀ráfà àlùbáríkà olè yẹn máa ń jẹ láàrò òkú ẹni tó ti kú tí ò lè jí وما الفخر بالعزم الرميم فإنما gbogbo àwọn kéwù yìí táwọn èèyàn bá ń ké kìí ṣe wọ́n láǹfààní ẹwọ́ nínú kílọ́wà o nínú mọ̀kọ́mà àpáyẹn sọ fún ọkọ̀ wọ́n mẹ́lẹ̀ fàkọrọ̀ bẹ̀lẹ̀ àìsàn rọ̀mìn kí ni fàárí kí lẹ́fẹ́ rí ní fàárí lára egun egun tó ti rì mọ́nù sáré kí là ń fi ẹni tó ti kú ṣe kí lẹ́fẹ́ mọ́ wá lára rẹ̀ fàkàrù lẹ́tì tẹ̀bùrí fàkàrù bẹ̀nàfsì yìí tó bá tẹ̀ lọ́fẹ́ ṣe fàárí pẹ̀lú ara rẹ̀ so kéèyàn mọ́ lọ síbi ẹni tó ti kú tó ti jù tó ti ju tó ṣe pọ́n gan tẹ́bàtẹ̀ lẹ́ni ọlọ́run ni àkọ́kọ́ náà kọ̀ dá yín lójú pẹ́ ni ọlọ́run ni tẹ́bàtẹ̀ wá lọ́dá yín lójú pẹ́ ni ọlọ́run tó jẹ́ ni ọlọ́run lóòótọ́ lọ́dọ̀ ọlọ́run kò lè ṣe nǹkan fẹ́rí ara rẹ̀ ká tó níyọ̀ àṣẹ fún ẹnìkankan tí wọ́n ń bá ọlọ́run bá ní ولا تحسبن أولياء الله لا خوف عليهم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون olúwa ní gbogbo àwọn tí wọ́n kú tó ti ẹ̀jẹ́ ẹni mi lóòótọ́ kan tó kí wọ́n kú sójú ọ̀nà tán kú sójú ogun ni olúwa ní wọ́n wà láláyìí lọ́dọ̀ èmi ọlọ́wọ́n bá yurzakun à ń tọ́jú wọn mọ̀júhùlù ni àwọn ọlọ́run là ń fún wọn jẹ là ń fún wọn ní gbogbo nǹkan tí wọ́n ń ṣègbádùn àwọn gbogbo se kankan fẹ́ nìkankan so àwọn gbogbo léṣe fẹ́rí ara wọn kí mo fẹ́ jẹun fún ara mi nǹkan olúwọba ní ń bọ́ wọn ní ń tọ́jú wọn nínú sàárè wọn so alwasan nǹkan tó bá ti gbé kalẹ̀ tó pé sàárè ni àbí àyè kan táwọn yẹn ń porí bẹ̀ tán lọ bẹ̀ tán láyé àdúrà ni wọn náà ń pè ní mashahid àbúyá di igi kan ni àbúyá di àpáta kan ni mashahid náà máa ń pe gbogbo àwọn nǹkan báyẹn irú ibi tí wọ́n bá ti wá ń ṣe irú nǹkan báyìí ń bẹ́ẹ̀ wà gẹ́rì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú nǹkan iná ń pè ní alwasan òsà wọ́n ní lẹ́kọ́wùlẹ̀ lẹ́kọ̀ọ́lẹ́ aleyhisselam wọ́n ní ká gbọ́ọ̀rọ̀ tí anabi ibrahim aleyhisselam tó sọ nínú alukur'an ìgbà tó wọ́n sọ pé innama ta'buduna min dunillahi awthanan anabi ibrahim kọjú sí gbogbo àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìfẹ́ ẹ̀yin èèyàn à innama ta'buduna min dunillah à ẹ̀ ń sin nǹkan ní ìfẹ́ yàtọ̀ sọ́lọ́run awsanan òsà yẹn pé jámù wẹ́sàn òsà so watakhluquna ifqan irọ́ lẹ gbé kalẹ̀ yìí ẹ̀ ń ya ọlọ́dọ̀ ara yín ni bákan náà ó tún ní qalu na'budu fanadhallu laha àkìfún ó tún ní ẹ̀yìn eh, mú ń bá yín sọ̀rọ̀ bí kẹ mọ́ ṣẹbọ mọ́ ẹ wá ń sọ fún mi pé náà ẹbùdó asùnámọ́ wọn ní òsàlà wọn mọ̀ sí ẹ̀wù sọ́nàmù náà tó nù fanadhallu laha àkìfún kọ́dà ìbẹ̀lá mọ́ takú sí gbogbo ta ní bùkátà síbẹ̀ láti máa béèrè ó mì pé asọ́nàm al-awthan ìtumọ̀ kankan náà ni wọ́n ibòmí ó tún bí wọ́n pé àtàìbùdú náà máa tẹ̀lé ṣètò tí ń tẹ́ gbẹ́ kalẹ̀ fún ara yín tó gbẹ́yìn náà lẹ́gbẹ́ tí náà lẹ́mọ̀ sìn ni ẹlòmíì náà ya fọ́tò sílé òun náà ni ó sì gbé fọ́tò kalẹ̀ sínú ilé rẹ̀ yóò sì mọ lóhun bí ṣe ń wo yìí ọkàn mi ṣe ń balẹ̀ ah so ó ti di òsàmọ́yàn lọ́wọ́ irú nǹkan yẹn torí pé Olúwa subhanahu wa ta'ala òun lèèyàn máa ń rántí lọ́kàn yẹn máa fi ń balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí ọlọ́run bá ní máa ń fi yàn lọ́kàn balẹ̀ àmọ́ wá gbé fọ́tò kan sínú lé ọwá ń wo kébò ṣe ń wo yìí ọkàn mi sì ń balẹ̀ àyè bí ṣe ń wo yìí ìsọ ọlọ́run ìsọ ọmọ bá mi aburú ò ní wọlé aburú ò ní ṣe mí látara fọ́tò wàláyé àti wọ́ àtẹni tó gbé ère sínú lé kò sí yàtọ̀ láàrin yìí kò sí yàtọ̀ so náà ni anabi Ibrahim ń ṣàlàyé pé ah, àtàbùdú náà náà tẹ̀lé ṣùgbọ́n ó ní wàbídáìlìkà yóò ìlẹ̀m annal wasana ibi láti wá mà ipe tán pè ní wasan yutlak alal asnam wọ́n máa ń lò fún asnam wa ghayriha mimman ubida min dunillah nínú nǹkan tí wọ́n ń sìn tó yàtọ̀ sọ́lọ́ nǹkan máa takọ́ dàgbà kàlẹ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn ti ṣáájú yẹn kí gbogbo tá a bá ti rí tí wọ́n ń sìn tí nǹkan yẹn sọ lọ́run òòṣà ni ọjẹ́ ni re ọjẹ́ ni ibi kìíní yẹn dóṣà pàtàkì jùlọ tó bá jẹ́ pẹ́ ni òun gangan ló ti ẹ̀wà pèpè òun ló wùwà òun ló ṣe ìṣesí ipe ẹ̀ máa ṣerú nǹkan báyìí fún mi ẹni tó ń sọ fún lójú ayé rẹ̀ nípa àwọn ẹni ọlọ́run rèé àyíká àlùbáríkà yín tó náà sọ fún wọn pé ẹgbẹ́nu yín sọ̀rọ̀ àlùbáríkà òde ń jẹ ẹni ọlọ́run wo ni wá ọ̀họ́ níta ni òun sọ ni pé tóun bá kú tán dandan kan tó mọ̀ wá lójú ayé rẹ̀ lọ́pàá ń jẹ́ àlùbáríkà rẹ̀ òkè mọ́ pé àlùbáríkà òde ń jẹ tó yí wọn náà pé ọ̀jà àlùbáríkà ni wàlá òyí ọ nínú ẹni rẹ̀ délẹ̀ wọ́n ti ń pè ọmọ olè ọlọ́run wàlá òyí wọn náà désàlẹ̀ ọkàn rẹ̀ pé èsì olè ọlọ́run àmọ́ kó sọ fún anfusakum huwa a'lamu biman ittaqa ah ọlọ́run ní ká má fọ́ra wa mọ́ ká má fọ́ ẹnìkan kan mọ́ gbàtà àwọn wọn fọ́ ọmọ ẹ̀kọ́ kí mọ́ wọn bí a ẹ̀ka yìí ọmọkùnrin báyìí ìjẹ́ báyìí torí eléyìí òun nìkan tó ṣe pé yóò mú yàn láti fi ṣọ́ ọjọ́ iwájú yàn èyí ó fi ṣọ́ ọjọ́ iwájú yàn ni ló fi pààyàn ní dá síyàn lọ́rùn irú ẹni ohun táwọn bá ti wá ń dá sí lọ́rùn òun ó fìrì lọ́dọ̀ ọlọ́run ọba yóò fìrì bákan náà kọ́wùlù uyò nínú nàìjíríà jíptì wọ́tà bòt wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń bẹnu ayàtà kà pé àwọn alkitab yẹni páwọn yahudi àtàwọn nasara wọ́n ní gbàgbọ́ sí alẹ́jíptì wọ́n ní gbàgbọ́ sí jìbìtì wọ́n ní gbàgbọ́ sí idán wọ́tà bòt àti òòṣà rọ́wà ibn abi hatim an ikrima qal yẹn ni pé àyà yìí ó ní sábàbù nùsùl ó ní ìdí pàtàkì tí olúwa bá fi sọ kalẹ̀ kí ni ìdí pàtàkì òun náà ni wọ́n fẹ́ ṣe lálàyé fún wa yìí wọ́n ní rọ́wà ibn abi hatim ibn abi hatim ọgbọ́rọ̀ yìí wá an ikrima látọ̀dọ̀ ikrima ó ní jẹ́ a hiyayi bun akhtab ó ní òhèyí bun hatab àti káàbù bun ashraf wọ́n wá bá ila ahli maka wọ́n wá bá àwọn ará maka ṣẹ́rí Huyayy bun ahtabu yìí àti káàbù bun ashraf wọ́n jẹ́ yahudi wọ́n sì jẹ́ àfa láàrin àwọn yahudi wọ́n jẹ́ àfa láàrin àwọn jíù iná ni àwọn tó ṣe pé wọ́n ní ilẹ̀lẹ̀dínà eh, alam tara ilẹ̀lẹ̀dínà utu kìtà nasiban minal kitab wọ́n jẹ́ àfa láàrin wọn wọ́n gbọ́ ẹ̀sìn yahudi yé ẹ́ríkì mo sọ lẹ́ẹ̀kan pẹ́ni tán bá ti pè ní al-kitab wọn kì í ṣe lẹ́bọ wọ́n lè jẹ́ kéfèrè àmọ́ wọn ò ní ṣẹbọ kì í pé bóyá àwà tí wọ́n wé àwọn abọ́gibọ̀ pẹ̀ tọ́ ìgbà tí wọ́n bá àwọn ará Mẹ́kà ṣẹ̀fọ́n ará Mẹ́kà yìí sì ní tiwọn ní abọ́gibọ̀ pẹ̀lú àwọn ìgbà tí wọ́n bá wọn faqalu lahum àwọn ará Mẹ́kà wọn bí wọ́n pé antum ahlul kitab a pé tíra ń bẹ lọ́wọ́ yín wà áàlùlẹ̀ ìlú a sì mọ̀ pé nímà fàkbìrúnà àìnà wà án Muhammadin tọ́ wàhálà ń ṣẹlẹ̀ láàrin àwa àtànàbí àwa àti Muhammad ẹni pé àwa ń sin òsà Muhammad sallallahu alaihi wasallam òun sọ ẹ̀dá sáàrin wa àfàlẹ̀ yìí náà ẹ̀dá sáàrin wa kí ni ìṣẹ̀lẹ̀ faqalu wọn ni ma antum wa ma muhammadun kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti tàlẹ̀yìn tàlà nábì faqalu wọn ni ẹ ṣàlàyé ara yín fún wa àwọn yahudi òun wí àwọn àfáà méjèèjì òun kábùn ashraf àti òṣèlú ìbọn bin akhtar ẹ ṣàlàyé fún wa wọn ni nahnu nasilul arham àwọn tiwa àwọn máa ń ونحن القوم ونحن وننحر القوم kódà a máa ń dú ẹran fáwọn èèyàn a máa ń fáwọn èèyàn jẹ wàlúùsì ẹlẹ́mẹ́ àlẹ́lẹ́bẹ̀ẹ́ àwọn àtàbà táwọn èèyàn á fún àwọn lómi mú á tún fún wọn ní wàrà mú sí i pé a máa ń tọrẹ lóríṣiríṣi wànà fún kódà àìnáàtì gbogbo ẹni tí ṣòro bá ṣẹlẹ̀ sí a máa ń tú kalẹ̀ wàlúùsì àwọn tó bá wá ṣe ájì tó bá bá rí àjò wá àwọn máa ń fún wọn lómi mu ọwọ́ ní wa muhammadu ń sọ̀nbù àwọn muhammadu yìí ń tiẹ̀ ìwà abú ní mẹ́lọ́wọ́ rẹ̀ alátakò ọmọ ni kọ́ta àrọ̀hámùnà gbogbo mọ̀lẹ́bí wa ló ti dàrú wàtàbàá sọ̀rọ̀kùn hajj wàtàbàá sọ̀rọ̀kùn hajj min ẹni pé àwọn olè tán wá sí hajji nínú ọ̀ràn gifar àwọn náà ń tẹ̀lé àwọn náà ń tẹ̀lé wà nahnu khayrun am huwa sáwàlá dáa ní àbóhùn ẹ̀wọ́ ó yí àwọn méjèèjì sájáfà wọn wípé Muhammad sallallahu alaihi wasallam nǹkan tí ń pèkù sí ni ó yí wọn bákan náà ó tún yí wọn pé àwọn ará Mẹ́kà yìí ẹbọ ni wọ́n ń pèpè sí so wọ́n wá kó àwọn oríṣiríṣi irọ́ kalẹ̀ wọ́n pa máa nàbì sallallahu alaihi wasallam ìgbà tí àwọn yahudi yóò wá dáhùn àwọn tó ń já àfa ni wọ́n ní faqalu antum khayrun ẹ̀yin dá wa ahda sabila ẹ wà lójú ọ̀nà ẹ mọ̀nà ìyẹn ni pé Muhammadu yìí ó ti sọnù yányán tiẹ̀ ẹ̀ rí i pé irú àwọn kan yẹn náà máa ń ṣẹlẹ̀ bí kéèyàn jẹ́ àfóúnjálà bí lápòjúwe ó kéwú lódodo àwọn èèyàn mọ̀ pé ó kéwú èèyàn dá àfáàmọ̀ yàtọ̀ gbẹ́sìn yìí àyàn dá mọ́ ó àfá yàtọ̀ gbẹ́sìn yìí kọ́dà àfá ní àwùjọ wa yìí ọ yàtọ̀ àfá ní lóòótọ́ bàtí ẹ̀bá ń ké wú dín sí alhamdulillahi rabbil alamin níbo náà ń wà náà níbo ló wà nílùú lọrin má dìtẹ̀wò nìyí hun ẹni tó wá ní à ń gbádùn rẹ̀ àà ó ní aláyé ohun ará àmáàni rẹ̀ yìí ní àà ń rẹ̀ àà níbo lẹ ti rí ibi níbo ni mẹ́dìyàn ti wá nínú ṣẹ́yìtọ́ ni rọ́jì níbo ti wá so gbogbo àwọn ọlọ́run nǹkan báyìí ẹjẹ́ ń sọ kó yíká kó mẹ́dìí pẹ́ nìkan ló fojú sọ àbí àwọn tó lílá ìrìnà ṣe ìdárí àbí a'udhu billahi minash shaitani rajim ah oníyà ah, aláyọ̀ òun bẹ́ẹ̀ lérí òun ah dákun sí kùránì lélẹ́yìí sí kùránì lélẹ́yìí níbo ni mádìhun ti wá gbogbo mádìhín bó ló ti wá sóbi tí mo ti lọ gan ni pé kéèyàn wá jẹ́ òun wá ló gbọ́ súnà yìí àwọn èèyàn máa retí tó kéwù pé á retí tí ó wù nípa rẹ̀ pé àwọn èèyàn wájọ ń bára wọn fà ẹ̀wọ̀ yìí tó kéwù yóò wá yé pé ń tọrọ yìí ń wí òdodo ni o àmọ́jọ́ tó bá bí wà ní ọmọ bú ni kò kúnlẹ̀ mọ́ kò kúnlẹ̀ fún wa bá ń sòkú kò ní jẹun ọkà kò ní jẹ ọkà òkú kò ní ṣe kéré kan ẹ̀yin náà lẹ́yìn bá wà lè kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rí sí eré rí ibú ni àwọn ọmọ wọ́n ti sọ̀rọ̀ wọn pé àwọn ọmọ búkan bò wà ń bẹ̀yà ayé á tó ẹ̀dàkùn irú òbí oní ọgbọ̀ lérí onídàlú pé á yá àfáàkiri wọ́n sọ ń pa àfáàkiri ni ò káfà ń kó wá bẹ̀rù ọlọ́run ó ní àpàlá iṣẹ́ ìṣòkòrò rẹ̀ sí òtúnlẹ̀ wọn ànábìlọ́wọ̀ rí o àwọn ọmọdé ìṣẹ́ ni o tẹ́rí ọkà tí ìbá ń jẹun òdúdó mọ̀ ní ọkọ̀ òkú àwọn ọmọ ọlọ́run kọ́ sánú àwọn náà nípa wọn ò ní wíbẹ̀ láyé wọn irú ẹ̀ náà ni ìṣesí Yahudi ni ìṣesí àwọn Yahudi ni ṣùgbà tí wọ́n bí táwọn ará Mẹ́kà bí wọn ipe iṣẹ́ àwọn aládáa ni àbí Muhammad àwọn ń Muhammad sọ pé ká má ṣẹbọ mọ́ àmọ́ àwọn máa ń dáadáa Muhammad yìí wọ́n sì mọ̀ àwọn Yahudi gan mọ̀ pé kò rí bẹ́ẹ̀ pálíf sọ̀lọ́ sọ́lọ́mù rí bẹ́ẹ̀ kí ló wọn pa máa ìgbà tí wọ́n sọ̀rọ̀ gbà ò wọ́n ni ẹ̀yin dáa ju ta'ala lọ́lọ́run wá sọ alam tara ila alladhina utu nasiban min alkitab kó wà nẹ́bí orí àwọn tó ṣe máa fún wọn ní ìpín kan nínú ìmọ̀ inú tíra wọ́n sì tíra ń bẹ wọn o yu'minuna bil jibti wat taghut wọ́n sì wọ́n nígbàgbọ́ sí jìbìtì yẹni pé wọ́n mọ̀ pé ẹ̀yin ara mọ́kà yìí jìbìtì ni wọ́n ń bá kí tọ́hút òsà ni wọ́n ń ṣe kí wọ̀yàkòlú náà lílẹ̀ rí na káfàrú wọ́n a máa sọ fáwọn tí wọ́n jẹ́ kèfèrí ipe ahùlá ìhàdà ipe yìí ẹmọ̀nà mínàlẹ̀ rí na ámànù sẹ̀bìlà ju àwọn èèyàn lọ yẹni pé àwọn tó ń jẹ́ onígbàgbọ́ yìí ọ̀nà tí ń dájú tí wọ́n lọ sẹ́gbẹ́ lónìí gan tó tí ibi tó rí pé súnà sallallahu alaihi wasallam súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí ń bí nínú dé tí ń bí nínú wàláyé ẹlòmí òsì mọ̀sọ̀ ẹ̀mọ̀ pé ṣé làkáyì sí ń bẹ níbi tó fi ń sọ̀rọ̀ sí làkáyì ń bẹ ń tó sí rẹ̀ báyìí alọ́sọ́dọ̀ ẹnìkan alọ́lẹ́bà lórí pé ọmọ rẹ̀ ń ṣe súnà ah, ní ẹni kí ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ń wí àwọn rẹ̀ ní kódà kọmọ ọmọ mú gbó púpọ̀ àwọn jù yìí tí ń fa sókè yìí lọ ẹ worú àwọn ìwà yẹ̀húdí àwọn yẹ̀húdí tí ń bẹ lára àwọn èèyàn pàtàkì jùlọ wàlá àwọn sábà láwọn kéwù yẹn ni láwọn kéwù tí wọn fi kéwù sẹ́sìn àwọn náà ni قال عمر بن الخطاب رضي الله عنه الجبس ọ̀rọ̀ tí mo sọ Umar ibn Khattab ó wá ní tí ń jẹ́ jìbìtì àṣẹ́kìrù ìdán ní jẹ́bẹ̀ ẹ̀rí pé àwọn tó máa ń sọ pé èèyàn lu jìbìtì èèyàn lu jìbìtì inú kẹ́niyàn kó ní idán ọ̀rọ̀ àbí kó ní idán ogun iná ni so in ti ń jẹ́ jìbìtì sẹ́kìrù ogun ní jẹ́bẹ̀ àbí idán wàtàhùt àṣẹ̀tàn èsù ní jẹ́bẹ̀ àwọn wọ̀kẹ̀dẹ́lẹ́kà qawli ibn Abbas wọ́n ní ọ̀rọ̀ ta sọ yìí ibn Abbas náà ṣe wí nìyẹn وابن أوابي عالية ومجاهد والحسن أتي أبلا عالية أتي مجاهد أتي حسن البصري وغيرهم وعن ابن عباس وعن كريمة ابن عباس أتي كريمة أتي أبي مالك wọ́n ní aljibtu aṣaitan àwọn tó ní jìbìtì náà tó ma ń jẹ́ aṣaitan rọ̀ọ̀yẹni zada ibn abbas bil abashiya ó ní èdè abasha ni náà ni jìbìtì ti ma ń jẹ́ aṣaitan وعن ابن عباس أيضا أن الجبت الشرك ولا بنين جبه وعنه لقد ابن عباس فقط الجبت الأصنام أولو شان جبه وعنه ابن عباس الجبت حيي بن أخضر أولو يي كانت جبه وعن الشعبي شعبي الجبت الكاهن أو أنت من وشان وانجا جبتي mujahid ni aljibtu ka'b bin asraf oni ka'b bin ashraf ni yani pé afa àwọn yahudi قال الجوهري جوهري سبايك الجبت كلمة تقع على الصنم والكائن والساحر ونحو ذلك ومقطع انت بات جبت كما بي الصنم هنا ننجبه وسا ننجبه كائن انت وسا ننجبه ساحر انت سوب ننجبه sọ̀rọ̀ tí o bá fẹ́ kó wọn sínú jìbìtì wọn náà jáwọ́ kò ní gbogbo قال المصنف رحمه الله يعني كي شيخ محمد بن عبد الوهاب وني وفي معرفة وني بي لازم ما يبي الإيمان بالجبت والطاغوت يبي إيمان لني بغوصي جبت àti tọ̀gùt yẹni pé òṣà àbí ẹbọ àbí في هذا الموضع mawdi'i هل هو yìí هل هو اعتقاد قلب àwọn muwafaqati ashabiha wọ́n ní ṣóhun ni kí èyàn ó dì sẹ́mi ni wọ́n sọ ní pé kí èyàn gbàgbọ́ nínú ẹ̀mí ìpè a ṣéṣirù mọ̀ gbàgbọ́ àbí òṣàyí nítorí kí èyàn máa sìn ni awúwa yẹ̀ni muwafaqati ashabiha àbí kí èyàn máa bá àwọn ẹni yẹn ṣe papọ̀ náà ni wọ́n sọ ma abúgbòde àwọn ma'rifatu butlaniha kí àwọn tí wọ́n ń ṣe yìí náà irọ́ ní bẹ́ẹ̀ sẹ̀pẹ́lómi yóò ti ma ipe ẹbọ ṣíṣe irọ́ ni kíkọ̀ dáa ṣé kò wá ní ṣé tó mọ̀ ń sọ̀rọ̀ yẹn kó ẹni tí tó ń bá wọn ṣe sínú àbí ẹni tó ládìí ọkàn ipe kíní yẹn kọ̀ dáa àmọ́ ń bá wọn ṣe kọ́ọ̀lù wo wọ́n wá ní ọ̀rọ̀ yìí kọ́ tó pò ń pé ẹni tó bẹ lè ní ìgbàgbọ́ ipe àwọn kìíní yìí ọ̀dà àbí wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n máa gbé ìjọsìn ọlọ́wọ́n bá fún wọn irú ẹ̀ pẹ̀lú ẹni tó ṣe pé òun gangan ń ṣe bákan náà ni wọn àbí ẹni tó ṣe pé muwafaqatu ashabiya òun náà tó máa ń fara mọ́ nǹkan tán ń ṣe pẹ̀lú ẹni tí ń ṣe amóhùn ibà wọn ṣe o àbí ó mọ̀ pé òun ò fẹ́ràn rẹ̀ àmọ́ máa ń fara mọ́ wọn bá ní síkásógùn ní mi ò ní bá yín ṣe náà àmọ́ tọ́ tẹ bá lẹ́sẹ̀ ẹ̀ máa ṣe à wọn ní òṣèdá bó o ṣe kólura rẹ̀ ń ó sì mọ sí àwọn èèyàn lọ́wọ́ kò níbẹ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe kíní yìí èèyàn mọ̀ lé àwọn èèyàn jìnnà sí i tó máa sọ̀rọ̀ kẹ́lẹ̀ kan pé ìdí tí Sheikh Muhammad ibn Abdul Wahab rahimahullah tí wọ́n fi mú àyà yìí wá níbí òun ni pé ṣe mọ̀ pé àwọn yahudi àtàwọn nasara àwọn yahudi káàbùn asrab àti òye ìbùn akhtal tí a sọ̀rọ̀ wọn yìí ẹni pé wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn nípa ìmọ̀ yahudi àmọ́ ṣètọ́ ni kó sí wọn lára débi pé wọ́n ti padà débi pé wọ́n padà ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n nígbàgbọ́sẹ̀bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdíṣẹ́kọ́ wá fẹ́ ló ń bẹ̀rù wọ́n fẹ́ ṣe kìyàsí àyà yìí pẹ̀lú àlèhùnmà yìí náà àlèhùnmà tà Nabi sallallahu alaihi wasallam náà fi ní máa jẹ́ anabadọ̀ ayáde ọmọ ya abudul awthan ife apá kan nínú tiwa yìí náà àwa náà padà máa sin òòṣà ẹ wo àwọn àpòjúwe oríṣiríṣi tá a mú wá látẹ̀ kan láti mú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ kọ́dà àwọn èèyàn bá dé pípẹ́ wúrú lọ́rùn lápẹjú ẹ̀ jẹ́ kí n ti kẹ̀yà kí n kọ́rọ́ náà rẹ̀ mọ́ra wọn mú ń tọ́ba kéwú tó àbíkó tó ké lọ́rùn tọ́ba kéwú tó àbíkó tó ṣe kí ni àbíkó tó ké lọ́rùn kí ni jẹ́ ké lọ́rùn kó kẹ́bọ àbí kó kẹ́bọ náà ní jẹ́ báwọn kọ́kọ́ ògùn kọ́kọ́ irọ́ kọ́kọ́ múnàfíkì kún ìmọ̀ rẹ̀ ó ní àtọ́ bá kéwú tàbí kó tó ké Ìlọrin inna lillahi wa inna ilaihi raji'un nǹkan kí nǹkan ọ̀rọ̀ tí ọ̀dá ni tí a bá kéwú tán kí o ké bẹ̀rù ọlọ́wọ́ bá mọ́ ní ayé ké lọ́rin ayé ké lọ́rin ma èyí ó ké ìbẹ̀rù ọlọ́wọ́ bá mọ́ kéwú yàn so náà ni àmọ́ pé ó oh, àyà ah, kò ké lọ́rin ni ẹ̀ ọmọ ìpè kò ké ogun kò ké mùnàbìkí kò ké irọ́ so irú eléyìí kìí ṣe tó bá mu ẹni tó bá rí kókè lọ ní ah, ókè lọ ní púpọ̀ ẹni pé ókè mùnàfì kì ní jẹ́ bá wọn ókè irọ́ ní tó ké kò ní lè lò ó àbí kódà nìkan kọ́ náà kódà nìkan kọ́ sẹ́ wọn lò ké lọrin eléyà ah, eléyìí ké lọrin irọ́ ò ọba mu bẹ́ẹ̀ so ń tọ̀hún kò ní bọ́lọ̀ ọba pàdé ní rọrùn so àwọn mi wá gbẹ́ wá ní pé àbí kó ké lọrin ẹlòmíì wọ́n tún wá máa dẹ́rù lọ́rin bọ́ wọ́n dẹ́rù lọ́rin bọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀rù ọlọ́wọ́n bá lọ ẹ̀kọ́ mọ̀ báyẹn ẹ̀dàkùn ṣé ẹ̀mọ kúlẹ̀ méjì ni sásìkò yàn bá tó ẹnìkan lè gbẹ̀mí yàn ni ọ̀rẹ́ nìkan láàárọ̀ yìí tí sọ pé ọlọ́wọ́n méjì kẹ́mi wọ́n kúrú ẹ̀sìn ẹ̀mí ẹ̀mí wọn ni kúrú àdúrà wọn ni ẹ̀mí rọra bá ọlọ́wọ́n méjì kẹ́yìn orí ẹ̀mí kúkúrú sí ní ẹnu ẹ̀ tí wọ́n tọ́lọ́ bá ló kálukú lò láyé náà ni ó lò ẹnìkan ò lè gbẹ ní ẹnìkan ẹnìkan tí ọmọ tí ọmọ ìgbà tí ń bọ̀ wálé ayé mi tí ọmọ ọjọ́ tí ń bọ̀ rí jọ́tọ̀ ọmọjọ́ tẹ́nìkan kan bọ̀ òlé mọjọ́ tẹ́nìkan kan jáde tí wọ́n bá kàn fẹ́ ṣe ríbu tiẹ̀ ló kú bẹ̀ rí ó ṣe ríbu tiẹ̀ ló kú níbẹ̀ ó burú fún lọrin débi pé wà láyé jọ́kẹ́ ẹnìkan wá sí wá sí orí sì kọ orí kọ́ ah ó sì ní ah orísì ń kọ́ mi orísì ń kọ́ mi wàláì àwọn èèyàn sì ní ah kò kí lọ ní ah, ní umaru ní mọ́sálásí umaru wàláì orí kọ́ ẹnìkan tí ń ṣe wútúbà náà òun gan sọ jáde pé ah orísì ń kọ́ òun a sì rọra gbé jòkó sí rọra jòkó àti fàtẹ́gùn sí ó sì lórí eh, atẹ́gùn fẹ́ sí ìṣẹ́jú márùn-ún tó ń dìde tó ń bá kútùbà rẹ̀ lọ́padà ìkálásì àwọn ni ah jẹ́ ọmọkùnrin ò tó níkan bí ọmọkùnrin ìwò ni ò tó sẹ́bọ̀kún ní jẹ́bà hàn tàbí ò ní à ìlọrin níkan à ah, ìlọrin ìlọrin para hàn ah, eh. gbogbo rọyìn tẹ́lẹ̀ ní ìtí ń sábà ní kàkiri kí lórí tẹ́ẹ̀ síbẹ̀lẹ̀ ní láyọ̀ mé ní pé mọ́ pààyàn mọ́ ṣe kíní kan kátàlì ẹ̀ ṣe padà ládì àbí ṣe bí bẹ́ẹ̀ ni tí hàn lè mọ́ wá ń sábà yín òpùrọ́ irọ́ ni kò sí nǹkan kan ìdẹ́rùba ìsọ̀yẹ̀dẹ́lẹ́bọ ni wàláhì àzìm téèyàn bá kíyèsí dáadáa ìsọ̀yẹ̀dẹ́lẹ́bọ ni ẹ bá kíyèsí ó ti kéwú tán wọn àtúnni àá àrígbò tó kéèlọ ni yóò àrígbò tó kéèlọ aya mi ti ṣe tuntun mu wa òun náà ni qawluhu ta'ala wọn ni qul hal unabbi'ukum bi sharrin min dhalika mathubatan 'inda Allah man la'anahu Allahu wa ghadiba 'alayhi wa ja'ala minhum al-qiradata wal khanazir wa 'abada at-taghut sheikh ni olúwa bá ní ẹ̀yin èèyàn hal unabbi'ukum bi sharrin min dhalik mathubatan yẹni pé يقول الله تعالى للنبي محمد قل يا محمد هل أخبركم بشر جزاء عند الله يوم القيامة مما تظنونه بنا يعني pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n ń ro aburú sí ànábì sallallahu alaihi wasallam pé aburú ó ṣe kíní kan ó ṣe olúwa ni sọ fún wọn alẹ́ ọ̀nà bí òkun bí sharri min dhalika mathubatan inda Allah ẹjẹ́ ń sọ tó burú ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ju tẹ́yìn ròyìn lọ man la'anahu Allah ẹni tó burú fún jùlọ ẹni tó lu wọ́n bá ń làánà rẹ̀ tó ní mo gbé ọ sí kẹ́mi wa ghadiba alayhi tó lu ní mo bínú sí ọ wa ja'ala minhumul qiradata wal khanasir àwọn làwọn tó lu bá sọ wọ́n di kọ́ọ̀dà ó sọ wọ́n dọ̀bọ wọlìkànàsíì wọ́n ya ẹlẹ́dẹ̀ wà ẹ́bẹ̀dẹ̀ tọ̀gùt àwọn ènìyàn wọ́n ń sin òòṣà ṣùgbọ́n ni pé wọ́n ti jẹ́ tó ti mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ wọ́n padà wá fi ìlànà ọlọ́wọ́n balẹ̀ wọ́n ń sin òòṣà sheikh ni yaqulu ta'ala linabiyyihi muhammad sallallahu alaihi wasallam olùwà ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé ya kúlù ya muhammad wà anabi sọ fún wọn ipe ọkùnbẹ́rùkún bí ṣarrin jaza inda Allah ẹjẹ́ fún yí nírò nǹkan tó burú lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run yóò mọ̀lù kìyàmà mí mẹ́tẹ̀dùn nínú ìdínà ju ń tẹ́yìn rò sí wa bí kò ṣẹlẹ̀ sí wa lọ wà um ẹntùm ayò almutasifun ẹn tó burú fún lẹ́yìn wọn yìí àwọn tó bá ní irú ròyìn bí adé sifatil mufassara àwọn ròyìn yìí òun ni bí qawlihi man la'anahu Allah àwọn tó lọ́n lánà wọn a ó burú fún tọ̀hún ẹn tó lọ́n bá gbé jìnà sí kẹrẹ ay àbọ̀ àìdá omi rahmati tó lọ́n gbé jìnà sí kẹrẹ wa ghadiba alayhi ẹni tọ́lọ̀ ń bínú sí ay ghadaban la yurdi ba'dahu abadan ìbínú tọ́lọ̀ wọn ní yọ́nú súntọ̀ wọn láíláí wa ja'ala minhum al-qiradata wal-qanasir àwọn tọ́lọ̀ ń sọ wọn lára wọn ó sọ wọn di al-qiradata ọ̀bọ wal ó sọ àwọn ìlú بن عبد الله اليسكري عن المغرور بن سعيد المعروف بن سويد أن ابن مسعود رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن القرة ونخنا نسير وبيع النبي يقول كني àwọn wo صدي tọ́lọ́run sọ di ẹlẹ́dẹ̀ àti أي أي مما wà náà àyà yìí àyíyà mi ma masakhala sáwọn tí olúwọba yí wọn fàkọ́lá nígbà ní pé inna Allah lam yahlik qawman ó ní ọlọ́run ní pa ìjọ kan rẹ́ àwọ̀kọ́lá lam yamsa qawman àbíkọ́lọ́ wá yí ìjọ kan padà sí nǹkan míì faja'ala lahum naslan wala aqban wọn ò ní ní ìgbẹ̀yìn mọ́ wọn ò sì ní ní àrọ́mọdọ́ mọ́mọ́ wa inna al-qirada wal khanasir kanat qabla dhalik wọ́n ní àwọn tí wọ́n di ẹlẹ́dẹ̀ tí wọ́n di tí wọ́n di ọ̀bọ wọn wọ́n ti ṣáwájú síwájú kí ọlọ́run tó sọ̀rọ̀ yìí ni kì í ṣe páwọn ènìyàn ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìsìn so àwọn ènìyàn ti lọ nínú pé kì í ṣe páàrọ̀ ọmọdọ́mọ kan àwọn tí wọ́n tún di ẹlẹ́dẹ̀ náà ni wọ́n tún ṣẹ́kù yìí so n tí sheikh fẹ́ sàlàyé nínú àyà yìí fún wa pẹ̀lú ìfi àyà yìí ṣe ẹ̀rí ok wọn ti wọn ni qala al-Baghawi fi tafsir al-Imam al-Baghawi àwọn sọ́nù àyà yìí rahimahullah wọ́n ní kúlíyà muhammadin wọ́n ní wà náà sọ fún wa pé alùnàbíyùkùn òkúfèrèkùn méjìkín fún yín níròyìn bẹ̀ṣọ̀rẹ̀ mìndálíkà alẹ́dẹ̀ zakartun tó burú jù tẹ́yìn sọlọ yàní kawlahun kí ni gbólóhùn wọn tán wí pé lamnara ahladiini aqbala khata'an fi yóò kéré ní oríire àti èrè jẹ láyé àtàlùkìyàmọ̀ tó tọ́ ẹ̀yin mùsùlùmí yìí wala dinan sharra min dinikum wọ́n ní kò sẹ́sìn tó burú tó tó ẹ̀sìn tẹ́yìn lọ lè gbé yìí fadakara jawab olúwa fún wọn ní èsì bilawul ibtida pẹ̀lú gbólóhùn anáàrù yẹn ni pé ẹjẹ́ fún yín ní ìròyìn kan tó burú ju iná lọ ní tó burú mi dáàbì kò ní tó burú ju nǹkan tẹ́yìn ṣe yìí lọ òun náà ni anáàrù iná iná burú ju gbogbo tẹ́yìn wù yìí lọ wípé wọn ò ní ráyé lò wọn ò ní ṣe kíní kan ẹni tí ó padà wọná ọ̀rọ̀ rẹ̀ burú ju irú eléyìí lórí gbogbo ìṣẹ́ ní ayé tí yẹn bá ṣe tó bá fi fún yẹn padà rò lè kángun síná ẹ kí wọ́n mọ̀ pé ìṣẹ̀mí ayé yẹn burú ní tí ó bá ti mú yàn dérú nǹkan báwọn mùsùlùmí gbọdọ̀ jìnnà sí i wa qawluhu mathubatan wọ́n ní thawaban wa jazaan ẹ̀san ní jẹ́ báwọn wọ́n ní nusiba ala tafsir wọ́n ní wọ́n mú ní nusiba wa kó balẹ̀ máa jẹ́ àlàyé inda Allahi man la'anahu Allah ay huwa man la'anahu Allah òun lẹ́nu tó náà wọ́n bá bínú tó gbé jìnnà sí pẹ̀lú ọ̀gọ́dẹ̀ wọ́n ní olúwọba ó wá sọ wọ́n di ẹlẹ́dẹ̀ àti ọ̀bọ wọ́n ní wọlùkẹ́rọ̀dà àwọn ọ̀bọ asihabu sab wọ́n náà làwọn tí wọ́n ń lọ sódò níjọ́ sátidé níjọ́ àsíbì tọ́lọ ní ká máa lọ sódò tí wọ́n ń lọ bẹ̀ ọlọ́run sọ wọ́n di ọ̀bọ wọlùkẹ́nàṣír kò fáàrù máa ilẹ̀ fi yẹni pé àwọn tí wọ́n di ẹlẹ́dẹ̀ náà làwọn tí wọ́n ṣe kìfìrí sí abọ́tánẹ́lẹ̀ Ìsá yẹni pé tírè tó ń jẹ́ wà ń bẹ̀ tó padà tó ní lẹ́yìn ìgbà tí tílé sọ kalẹ̀ fún wọn tó tí wọ́n jẹun yó wọ́n tó padà tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n wá sọ wọ́n di kanasir wọ́n ní Ali ibn Abi Talha látọ̀dọ̀ ibn Abbas ó ní anna al-masakhin kilahuma ó láwọn ọlọ́wọ́n bá yí padà min ashabi sabt àwọn sabt ló bá yí wọn padà sí ọ̀bọ wa àwọn ọ̀dọ́ wọn masakhu kirdatan àwọn ni wọ́n di ọ̀bọ wa àwọn àgbàlagbà wọn masakhu kanasir àwọn ni wọ́n di ẹlẹ́dẹ̀ tó wọ́n ní wà ábẹ́dẹ tàgút àwọn tí wọ́n ń sin òòṣà ayé wàjá ànàmínú wọn ábẹ́dẹ tàgút ẹni pé ara ń padà wá di ẹni tí wọ́n ń sin òòṣà ayé àtọ́ àṣà ìtàn ń tẹ̀lé èṣù fi máa sàwọ́lẹ̀ lọ́wọ́ níbi tí èṣù bá ṣe ní ọ̀sọ́ fún wọn wàkọ́ra ibùdó mas'ud عبدو طاغوت ابن مسعود من كان عبدو طاغوت اما قراءه الشاذلي وقرأ حمزه عب يعني عبدوا بالضم الباء عبدوا والطاغوت طاغوت بجر التاء أيا يعني أراد العبد يعني في عوات وانسي وسعدين جباهم وأما لغتان wọ́n ní èdè méjì ni náà ni wọ́n náà ní èdè yẹn yẹni pé abdu bisukun nìlbà ó lè wá ní abdu ó أو السبع قراءة الحسن فقرأ الحسن هنا وعبد الطاغوت على الواحد وعبد الطاغوت يعني كمان سي أوسع بدو شيخ في وانبي شيخ محمد بن عبد الوهاب رحمه الله òun ni pé ẹ̀rí pé wọ́n ní àwọn ènìyàn yìí tí wọ́n jẹ́ Yahudi tó pé ànábì ọlọ́wọ́ bá wá bá wọn wọ́n padà yí apá òjíṣẹ́ wọn irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ní àwùjọ tó wà yìí náà ànábì ọlọ́wọ́ bá mú àwọn ọ̀nà tá gbà sí lọ́wọ́ ọba wá fún wa ó ń kálukú wá sí ìyapẹ́ a sì ń bá ọ̀nà mi lọ gbá torí ẹ̀ náà ń ṣẹlẹ̀ àìmọye ọ̀nà tẹ́lómi ti yà nípọ́nà ẹ̀bọ ni ó sì máa pè ní ẹ̀sìn àìmọye ọ̀nà tó pọ́nà tí ó sì rìndí kèfèrí ni yóò sì máa pè ní ẹ̀sìn kọ́dà wọn tó máa báwọn èèyàn jà sí tó bá rẹ̀ tí wọ́n sọ fún wọn pé eléyìí ṣe lànà wọ́n tó máa báwọn jà ẹ̀jẹ̀ rí yín ó pé o kẹsì làákàyè lérí gbọ́dọ̀ ẹ tó wà ní ẹ̀rán gẹ́gẹ́ ni mo mìnì àwọn tán ní ẹmọ́ ìsẹ̀bọ́ mọ́ tó gúrú eléyìí lè ó fi rí ìṣòpọ̀ nílà àwọn fáfimọ̀ ṣàlàyé wọn ni alkúfúrú mìlà wọn ṣírkù mìlà tẹ rí àwọn tó ṣe kèfèrí ẹ mọ̀ rí tírésì sí wọn látọ̀dọ̀ àwọn tó ti kọjá náà ni tẹ bá ráwọn tí wọ́n ń ṣẹbọ náà ẹ mọ̀ rí tírésì sí wọn yẹn ni pé ẹ rí àpẹẹrẹ òun lọ́nà tó wọ́n fi jọra wọn ní ṣe kọ́nà àti wàhálà rọ̀ṣánà ọ̀lọ́ tó fi mú ọ̀rọ̀ ìwà ìgbẹ́lẹ̀ kí wà ábàdá tọ̀kù tó ń sin òṣà tó ló ní pé gbogbo àwọn mùsùlùmí náà dákun ká ṣọ́ra gbogbo àwọn nǹkan táwọn ń gbé kalẹ̀ yìí sàárè àwọn ààyè lóríṣiríṣi òkè àwọn ààyè kan àwọn èèyàn àńjà àlùbáríkà níbì kan ní tí ó padà já sí ìyẹn padà máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba náà ni mùsùlùmí gbọdọ̀ jìnnà sí ọlọ́wọ́ ọba kó mọ́ fún wa وَعَدِكِي أَبْوَيِ أَسْلِمَ النَّبِي صلى الله عليه وسلم وتنفق يبايلني أو جوا هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم. أريد أن أمر بالبروفيت محمد صلى الله عليه وسلم order us to name our newborn baby in Then can we accept our mukhtar to pray for us? نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم máa ń ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ ni pé ẹ̀hẹ́n báwo ni Ànábì sallallahu alaihi wasallam ṣe ní ká máa sọ ọmọ ẹni orúkọ Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé yu'aqqu 'ala al-mawludi yawma sabi'ihi wa yusamma wa yuhlak pípé a ṣe àkíkọ ọmọ tá ní ọjọ́ keje á fa orí fún un sọbákan náà á sọ ní orúkọ ẹnìkan alẹ́ sọ́lúkọ ní ọjọ́ keje yẹn náà á parí rẹ̀ wọ́n yóò bá á sì pa ẹran fún un níjọ́ keje yẹn bẹ́ẹ̀ sì ni ẹ̀rí náà wà pé anábì sallallahu alaihi wasallam òun gangan bímọ ó ń sọ fáwọn èèyàn pé wọ́n bímọ fún wa ní àná o sọ anábì sì sọ ní ó ní mo sọ ní ismu jaddi anábì sọ ní Ibrahim sọ̀bákan náà tó gbé ọmọ wá fún anabi sallallahu alaihi wasallam níjọ́ tí wọ́n bí anabi sallallahu alaihi wasallam ti sọ ní Abdullah sọmi pé àǹfààní wà fún yàn láti sọmọ lórúkọ ní ìjọ́ tí yàn bá bí àbí kò sí ìjọ́ tó bá bí náà ni síwájú kó tó di ní ọjọ́ keje àmọ́ gbọ́dọ̀ pẹ́ ju ọjọ́ keje yẹn lọ so lè ní bí a ṣe máa ń sọmọ lórúkọ so bákan kò sí pẹ́ nìkan jòkó nínú islam nínú islam tí anabi sallallahu alaihi wasallam mú wá tí èsì islam ti ilẹ̀ yorùbá tí èsì islam ti Nigeria. islam tí anabi sallallahu alaihi wasallam mú wá òun náà ni pé ẹnìkan kan yé jòkó gbórúkọ ọmọ jáde kẹjá jòkó kásàdúà ká gbórúkọ ọmọ jáde kára àlùbáríkà fún kò sí ń jẹ́ báwọn nínú islam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ sọ ìjòkó act ìjòkó láti ṣe akidu nìka òun lọ wà kò sí ìjòkó àkíkọ́ à ń sọmọ lóko gbé orúkọ ọmọ jáde pé àwọn abákiní náà wà wọn bá sọ orúkọ ọmọ jáde wọn bá sọ lóko rọ tó bá ti bímọ rẹ sọmọ rẹ lóko fúnra rẹ tó wọn lọ wà nà. wọn ní ṣe àlegbà fún ẹni tó bá jẹ christian àbí jew kó ṣe àdúrà fún wa a lè gbà fún un kálọ̀ lè bá pèsè àdúrà fún mi kódà tó jẹ́ mùsùlùmí gan àìlọ́lẹ̀ báyàn pé sàdúwà fún mi èyí tó tẹ̀ wá jù ní pé tó apẹ́ inú rẹ bá gbà pé ẹni yẹn ni ó jẹ́ kádùá ó ìyẹn ò tiẹ̀ bá mu rárá ní tí a fi lè sọ fún yẹn ni pé sàdúwà fún mi òun náà ni pé kéèyàn lẹ́mi pé mo fẹ́ kí lágbájá kọmọ gba aládá lára mi látara pé tí bá ń ṣàdúrà fún mi òun náà mọ̀ ní ládàá àmọ́ pé mo fẹ́ kí àdúrà mi ó lára rẹ̀ pé tí n bá ti tó bá ṣàdúrà fún mi làdúrà fi gbà ìyẹn wọn bá mu kátó wá ní ẹni tí kò kí ń ṣe mùsùlùmí àmọ́ ẹni tí èṣe mùsùlùmí tó bá rí ọ nísìn mo lọ́kàn máa ń ṣàdúrà fún ọ pé ọlọ́run máa ṣọ́ ẹ ọlọ́run ajé kó dáa fún ẹ ọlọ́run ajé kọ́ lọ́dọ̀ yọrí sí dáadáa ní ọyẹ lè sàmì ìbọ́lọ̀ ní dákọ wọ́n bá ti ní pé lórúkọ jésù á ah, ìyá ẹ̀ka ẹ̀ ẹ̀ka ẹ̀ àbí jésù àká ah, ẹ̀ jésù jésù bò tó èèyàn gbọ́dọ̀ gbárùn yẹn láàyè tàwọn tó akọ́ni kan sádùá fún yẹn wílí ní ìsìn tó burú bẹ́ẹ̀ àmọ́ kí wọn ní ìlọlẹ̀ bá lórí ibú lánlá nù irú ẹ̀ ní bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà níjọ́ kan ń gbọ́ rédíò wọ́n á gbé ọkùnrin wa wọ́n á ń sọ pé àgọ́ táwọn fẹ́ pa yìí pamílẹ́kún eh, náà ní kí ni wọn ó ní pamílẹ́rin àwọn táwọn fẹ́ se yìí kò sí ẹni tí ò lè wá ṣùgbà tó sì ẹnìkan ti kọlu ẹ̀ oníṣàwọn mùsùlùmí náà léwá wọn ni kò sí wàhálà ńlẹ̀ léwá ṣẹ̀wò àwọn tán lè pè nú àwọn ní òun lọ iṣẹ́ sọ wọ́n ti kọ àdírẹ́sì rẹ̀ ó sì lọ bẹ̀ so ọba àmú rárá sí wọ́n lọ wà ní. náà àbí kẹ́ máa lọ lé. assalamu alaikum warahmatullah jọ̀wọ́ ẹni tó bá kí ìrun mọ́ṣáláṣí tẹ́ mùsùlùmí ǹjẹ́ ìrun onítọ̀ ọ̀hún ǹjẹ́ ń tọ̀hún ní ìrìn tàbí kò ní ìrìn. tí kì bá ṣe inú ìtẹ́ gangan ni wọ́n kọ́ mọ́sálásí sí àmọ́ bí eh, káfíru ìtẹ́ Ìlọrin ṣàpèjúwe ẹ̀wọ̀ ìtẹ́ wọn ni wọ́n ti dẹ́mọ́kétẹ̀ wọ́n ti fi fẹ́ǹsì fẹ́ǹsì tẹ́nu ibi ìta tí mọ́ṣáláṣí wà àwọn àdúgbò àwọn ibi igi táwọn ẹ̀mọ́ páàkì sí òun lẹ́wọ̀n kì í ṣe tẹ́ ibi tẹ́ fi ní pé ọ̀dà ṣé ẹ̀mọ́ bọ́ bàtà kalẹ̀ ń bẹ̀ wọ̀n so kò sí bàtà bíbọ́ ń bẹ̀ wọ̀n gbàtẹ́ bá fẹ́ wọnú géètì lẹ́sẹ̀ bọ́ bàtà bẹ́ẹ̀ ń sí àsìkárù tí ẹ̀mọ́ ń ṣe tí ẹ̀mọ́ bá débẹ̀ wọ̀n àsìkárù kí wọ́n fẹ́ wọ ilé tẹ́ ẹ bá fẹ́ wọlé lè yọ̀ọ́ ṣe ibi kò sí nǹkan tó ṣe irun rẹ̀ so wallahu a'lam náà. oníbẹ̀rẹ̀ ni. súnmọ́ dọ̀dọ̀dọ̀. ẹ jọ̀wọ́ ẹni tí ebi bá ń pa tí ó sì ní owó tí ó fi ra oúnjẹ tí ara ní ǹjẹ́ ẹwẹ́ ni bẹ́ẹ̀ lè jẹ oúnjẹ òkú àbúkọ́ méjì jẹ́. naam tí ó bá mú yàn ṣe haram tí ó bá mú yàn ṣe nǹkan tí kìí ṣe nǹkan ẹ̀tọ́ yóò de ipò pé tọ́lọ́ ń pè ní dọ̀rúrọ̀ yóò de ipò pé ẹ̀mí fẹ́ bọ́ba kí ló dé tí ọlọ́lẹ̀ wá gàrí kó mu kọ́ lọ wá kódà kọ́ lọ síbò míì kọ́ lọ lè tọrọ oúnjẹ lọ́dọ̀ ẹni tí torí lébi tó kú náà bọ́bẹ̀ lọ lè tọrọ jẹ́mẹ̀ náà ni lọ síbò míì kọ́ lọ lè wá oúnjẹ lọ́nà bò míì so èèyàn lè ní pé tó jẹ́ haram náà lè yóò fi lè yóò fi tẹ́ra yẹn lọ́rùn so àti pé ẹni tó bá ti ń béèrè lóṣọ̀ mi báwọn so kò múra sí kọ́ mọ béèrè fún rẹ̀ <laughs> ẹ̀dá kò bó lè bí ó ti wá pọ̀ títí títí tó wà lórí ìkàtọ́jọ́ náà bí olókùnrin wá kúrò sí àwọn lè yẹ olúwa ní wa man yatawakkala ala Allahi fahuwa hasbuhu wàláì tó bá dúó pé ìní jẹ nǹkan tó lọ́wọ́ bá ní kí n má jẹ olúwa bá máa bí ó ṣe sí ọ̀nà ń lẹ́fẹ́jọ́ àti ráràn ṣe ọlọ́run kò ka ọlọ́run ní àyà ní tó bá ti bọ́lọ̀ ń dúró ọlọ́run ó dúró ti hàn àyà Qur'an ni ọmọ ìyẹn tẹ̀wọ́ kalẹ̀ àlọ́lọ́ ìfọwọ́ àṣùkò wọ́yẹrù zúkùhù min pé ó wà nínú súnà ní sọlọ́ ọ̀sánná pé kí a ka sọ́ọ̀tù lè gíláàsì lẹ́yìn sọ́ọ̀tù fàtíà àti síwájú mìíràn ǹjẹ́ a lè ka sọ́ọ̀tù lè gíláàsì lẹ́yìn lọ́kà kan àbí lọ́kà méjì. méjèèjì. na bẹ́ẹ̀ ni tí èèyàn bá ń fẹ́ ń kírun tí èèyàn ka sọ́ọ̀tù fàtíà tán mẹ́nu súnà ní sọlọ́ ọ̀sánná pé èèyàn lè ka sọ́ọ̀tù ìkíláàsì níbẹ̀rẹ̀ àbí kí wọ́n parí súrà tán kí wọ́n tó ka ní ìparí méjì náà ní onírìn sọ̀hábà kan wọ́n lọ sí ìrìn àjò pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ìgbà táwọn sọ̀hábà wá darí wọn sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé à ah, ẹni tó ṣe ìmáàmù fáwọn gbogbogbà gbogbogbà tó bá ti kéwú tán báyìí yóò ké kúlú wàlá àbí tó bá fẹ́ bẹ̀rẹ̀ kéwú yóò ké kúlú wàlá ah, but àwọn sáwọn pé kí ló wá dé báyìí Ànábì wa kọjú sí ẹnìyẹn pé kí ló dé tó fi ń ka kúrò aláǹgbò bàbá yìí wọ́n ní òun rí i pé ìròyìn ọlọ́run ọba ló fẹ́ lọ́wọ́ ń bẹ̀ òun náà sì fẹ́ràn bí ìròyìn ọlọ́run ọba ti wà ń bẹ̀ òun olóhùn fẹ́ràn suratul ikhlas yẹn olúwa ní adẹ́sọ̀rọ̀ sọ́lá sọ pé bó ṣe fẹ́ràn suratul ikhlas yẹn náà ọlọ́run ọba sì fẹ́ràn ìwọ náà ó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam àkọ́rọ̀ ẹnìyẹn ni pé tẹ́nìyẹn ṣe ọ àfàmù ẹ̀pin tó ṣe yà so tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́nu súnà náà sọ̀rọ̀ sọ́nà náà lọ́wọ́ wọ́lọ̀ wáyé. olóyè ní ẹjọ́ ẹ dákun àdó àti ẹni pé wọ́n máa ń ṣe tí wọ́n bá fẹ́ wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn dákun ẹ̀ka fún wa ní ìsìn àbí ibi tí àwọn ni a ti rí i. ẹ̀yin ọ̀bọ̀yá dùwárì lè ṣètò àlẹ́ nìyẹn wí. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إكانو يلني اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب سو قناتنا سو أما أتكلم أنت تبا في الريك تبا حسن المسلم سو دا قوة لدو وين يعني so tí wọn bá rà ọba àwọn àtikáàrù yẹn bẹ so ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ yìí fún nàìjíríà níbi tó máa ń kà tó bá wà níbi náfìlà lóru so wà ń bẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ náà. orí bákan náà olóòrùn ǹjẹ́ aṣáájú ní ọjọ́ lásán dáa. aṣáájú kìkì. náà bóyá kí tún ìbéèrè yẹn béèrè orin kí kí náfìlà ní ọjọ́ lásán kọba mu kọba mu so àfi tó bá jẹ pé bóyá abika ní pé ẹ̀kọ́ kan torí Abdullahi bin Abbas oníjọ́ kan anabi sọ̀rọ̀ sọ́làmù kírun lóru òun sì dúró ẹgbẹ́ rẹ̀ so kò sọ pé anabi sọ̀rọ̀ sọ́làmù ní kó òun ká ẹ̀ súnmi pé tí bá ń wáyé lẹ́kọ̀ọ́ kan nínú léèyàn bóyá èèyàn ń kí ọmọ èèyàn wájú tí èèyàn abẹ́ni tí ó jẹ́ bí ọmọdọ̀ yàn àbábúrò yàn àbọ̀rẹ̀ yàn àwọn adúró ti yàn sínú kan tí ó burú ń bẹ àmọ́ káàkiri ń jẹ́ àmọ́ gẹ́gẹ́ bá ṣe máa ń ké nínú Ramadan kò sí ẹ̀rí fún bẹ́ẹ̀ nínú Ramadan nìkan náà ni ẹ̀rí péjọ láti kí nàwáfíìlì òru níjàmá náà lọ́wọ́ wallahu a'lam náà. asalaamualeykum. wa aleykum salaam. wọ́n lọ ilé tí we submitted to eat cake birthday cake being given to all presented to his or her friend. náà mo ti ọ̀rọ̀ sànńdẹ pé ẹni tí ó ń ṣe kéèkì kan wá sẹńdẹ síyàn ẹ báyìí kéèkì àbí tó wá sẹńdẹ síyàn ní tó dájú ni pé tírò ènìyàn bá sẹńdẹ báyìí kéèkì síyàn kì í ṣe pé bóyá kéèkì yẹn gan ni haram kọ̀dà gẹ́gẹ́ bí títí oúnjẹ òkú àmọ́ kọ̀dà kí wọ́n pẹ̀lú àkíyèsí ẹnìyẹn pé báde ò sí nínú ẹ̀sìn kọ̀dà mùsùlùmí òkè máa ń ṣe báde so mùsùlùmí máa ń ronú pípé dáadáa olóhùn ti ṣe pẹ̀lú bọ́jú orí òun ṣe tó yìí so àmọ́ kì í ṣe pé bóyá ayẹyẹ yẹn wọ́n wá sọ báde di haram fún yàn ẹnu kìlọ̀ tí wọ́n kẹ̀sì fẹ́ nìyẹn láti fi jẹ́ kó yé pé kíní yẹn ọba mu so wallahu a'lam naam. asalaamualeykum. wa aleykum salaam. ǹjẹ́ àwẹ̀ ọjà gbígbà dáa. àti dáhùn rẹ̀ kò sí ẹ̀rí fún àwẹ̀ Rajab ntí ẹ̀rí wà fún òun náà ni kíyàn gbàwẹ̀ nínú Rajab hadith wa ní Sahihu Muslim tí wọ́n béèrè lọ́wọ́ Aisha radiyallahu anha ipe báwo ni anabi ṣe máa ń sin nínú Rajab wọ́n ní kana yasumu hatta naqula la yuftir wọ́n yóò fi hatta naqula la yasum tó bẹ́ẹ̀ náà ló tún wí nípa oṣù míì náà kìí ṣe inú Rọ́jàbù nìkan wọn náà nẹ́bí amágbàwẹ̀ lọ sàá bí ẹni pé kò ní sínú yóò tún sínú lọ sàá bí ẹni tí ò ní gbàwẹ̀ mọ́ nínú Rọ́jàbù bí àpòjú ibi kí yàn gbàwẹ̀ lọ bí ọ̀sẹ̀ kan bí kí yàn tún sínú lọ bí ọ̀sẹ̀ kan so àdísímẹ́sí nígbà pé bí ṣe máa ń ṣe náà nínú àwọn oṣù míì náà nìyẹn wọ́n mi pé so wallahu a'lam naam. bákan náà ǹjẹ́ ìtìkáàbù dání ṣe àti pé ìwọ àti ìwọ ṣe. ìtìkáàbù mẹ́nu súnà nàbì sallallahu alaihi wasallam bákan náà mọ́ṣáláṣí adìlẹ̀ ṣe onígbogbo mọ́ṣáláṣí náà bá ti ń kí jùmọ̀ àníbẹ̀ kì í ṣe mọ́ṣáláṣí mẹ́ta Mẹ́kà Madina àti Jerusalem hadith wọn hadith tó mú wá pé láti ilẹ̀ àti mọ́ṣáláṣí hadith yẹn hadith tó ní ìlà ni ẹni pé hadith tó àìfù ni hadith tó àìfù ni sọ́n tó bá fẹ́ rí tàkìrìjù rẹ̀ kọ́lọ̀ lè wo tíra fatawa imarat sheikh lalbani ni sheikh fatawa imarat sheikh abdul amru abdul mun'im as-salim so ni ó kọ tíra yẹn so ṣe tàkìrìjù hadith yẹn síbi hadith tó àìfù ni so tó bá ti báyìí kò sí ẹ̀rí mẹ́rin so lẹ́yìn náà sheikh al-Albani rahimahullah táwọn gan sọ ipe àwọn rẹ hadith tó khassasa wa antum aakifuna fil masajid n táwọn gan sọ ni pé àwọn gan sọ pé ṣe níbò míì ipe kọ̀lẹ́tọ̀ àbíwọ́yá bẹ́dà ni so kò sí nínú pátó àwọn bẹ́ẹ̀ so wallahu a'lam naam. only any can small pray with imam that usually starts from Fatiha with alhamdulillah ẹ eh, òkè tí ó ní mini alhamdulillahi rabbil alamin irú ẹ ìmáàmù yẹn ọ̀dà kí ọ̀lọ́lẹ̀ bá wọn kí wọn ní ẹlẹ́kùn fi mini hùn àmì so tó apá àwọn tó bá mọ kẹrọ àyẹn ni tó ṣe pé kẹrọ àwọn tó kí wọn kà pé a'udhu billahi minash shaitanir bí fáàrí ní pé nǹkan tí ń ṣe irú kẹrọ àyẹn kọ̀dá tó ọmọ súnmọ́ rẹ̀ kọ́ máa ṣe wá sílù mímu kọ́ máa sìn so pọ̀pọ̀ má bá a bísímìlá so ní tíyànbá ti máa ń parẹ̀ yìí ṣe takwa tá bá máa ní sí ni tó pé yọ ka kẹrọ àwọn èmi gan ìrántí irú kẹrọ àyẹn máa akọ ìwà máa ẹyìn irú ìrántí rẹ̀ so síkú wa wá sílù jẹ́mi náà náà wájú kẹrọ àkànlọ́tọ̀ wájú kẹrọ àkànlọ́ so wallahu a'lam bákan náà ó ní it is compulsory ó sọ pé receipt lọ́yẹ kó jẹ́ ó ní it is it is for someone that call to prayer to do alikọ́ọ̀mà. kò ṣe dandan pípẹ́ ẹni tó bá pè lọ́nà lọ́gbọ̀dọ̀ ṣe ìkọ́mà rọ̀ kò ṣe dandan kódà ìmáàmù lè ṣe ìkọ́mà fúnra rẹ̀ ìmáàmù gangan ó lè ṣe ìkọ́mà ìyẹn kọ́mà ń sàwọ́lì dáadáa pé mọ́mú yọ kàn lọ sí microphone náà ló sì kọ́ ọ̀fra rẹ̀ ó sì gbénu dúró ó sì máa kírun lọ. Assalamu alaikum sáà ẹ jọ̀ọ́ ìyàwó ló ń wà fún ẹni tí ó ti ṣe tó ń ṣe sìná tó sì ní ìyàwó ní inú ilé. ìjìyà sìná náà lọ́wọ́ fún. àti ọ̀rọ̀ tí ó ń ṣe sìná bàtà náà ẹni tó wáyé pé nínú òfin ẹ̀sìn bá ní níbi tí ìdájọ́ ẹ̀sìn wa kẹ́yìn fi lè mọ tí bó ṣe le tó irú ẹni tó ti níyàwó ńlẹ̀ àwọn ti lọ́kàn lẹ́sìn ìsìná ọlẹ́tọ̀ kí wọ́n pa kí wọ́n pa tó apé nínú tó ti ń lò fi ẹ̀sìn ni ẹni tí ó ti níyàwó ńlẹ̀ àbí kò tí ì lọ́kọ tí ń ti ìsìná ọlẹ́tọ̀ kí wọ́n nà ní ọgọ́rùn búlára so eléyìí ni bí ìsìná sí lágbára tó kọ̀dá kí mùsùlùmí máa rírè gbèrègbè rẹ̀ tí wọ́n bá kọ́ là wá níbi àwọn iṣẹ́ búbáyìí náà. wọ́n ní ipa ìbéèrè ìyá sí ẹ̀yìn máa kí asáwúrà yẹn wọ́n mọ́ tí bá jẹ́ àmọ́ tẹ́lẹ̀. irọ́ ìtàn sọ́nà ní àdìsí ń bẹnu Sahih Bukhari tó ní man kana yazidu sallallahu alayhi wa sallam ala ihda ashra rak'ah fi Ramadan wala fi ghayrihi ó ní àti nínú àti kìí ṣe Ramadan anabi ò ṣe Ramadan ń kí náfìlà kìyàmù lẹ́yìn rẹ̀ ntí kàmá yàtọ̀ ní rọ̀mùdọ́n ni pé ìmọ̀ nkì ní jàmá ìyàtọ̀ rẹ̀ náà nù so wallahu a'lam náà náà ní ọ̀túnla ní agáka kọ́ni sọ́nà pé lẹ́kṣọ́ wa ń bẹ̀ ní aago nírọ̀lẹ́ so bákan náà ní ọjà ya lẹ́kṣọ́ wa ń bẹ̀ ṣàlàyé rẹ̀ ní àná bákan tó bá di ní 1st May adé ń lọ sí àwọn lẹ́kṣọ̀ ní adéta níbi ojúkòtò so àwọn sáàzì ń lọ́rọ́ jí àwọn ni wọ́n ṣe lẹ́kṣọ̀ náà fún àdé kíláàsì náà tọ́pìkì so ọmọ wáyé sí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ